إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا ورسولنا وقائدنا محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان إلى يوم الدين الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد أمة الإسلام هنيئا لكم على إتمام الصيام وإكمال القيام وهناكم الله سبحانه وتعالى بهذا العيد العظيم دامت عليكم الفرحة والسرور والبهجة والحبور إخوة الإسلام العيد في الإسلام واحة فيحاء تفرح فيها النفوس المؤمنة بما أنعم الله سبحانه وتعالى بها عليها من التوفيق إلى الطاعات والمسارعة إلى الخيرات يقول الله سبحانه وتعالى قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون أمة الإسلام أيها المسلمون اتقوا الله تبارك وتعالى وأطيعوه تفلحوا وتسعدوا في الدنيا والآخرة واعلموا رحمكم الله أن من أوجب الواجبات معرفة العبد ربه ودينه ونبيه محمدا صلى الله عليه وعلى آله وسلم فهذه أصول الإسلام كما قررها رسول الله صلى الله عليه وعلى آله وسلم في حديث جبريل عليه الصلاة والسلام فإن الواجب علينا معشر المسلمين معرفتها وهي عقيدة الفرقة الناجية أهل السنة والجماعة فيجب علينا تعليمها لأولادنا ونسائنا وذوينا ومجتمعاتنا الإسلامية وأن نفهمها ونتقبلها ونؤمن بها كإيمان السلف الصالح وكما تقبلها الخلف عنهم بالرضا والقبول وصدق الله وصدق الله سبحانه وتعالى في وصف حالهم وإخلاصهم والدعاء لله بقولهم ربنا آمنا بما أنزلت واتبعنا الرسول فاكتبنا مع الشاهدين أي مع الشاهدين بوحدانيتك فعقيدة المسلم الصحيحة هي الإيمان بالله وإخلاص العبادة له بما شرع الله سبحانه وتعالى يقول الله سبحانه وتعالى ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت وقال سبحانه واعبدوا الله ولا تشركوا به شيئا وفي صحيحين عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال كنت رديف النبي صلى الله عليه وعلى آله وسلم على حمار فقال لي يا معاذ أتدري ما حق الله على العباد وما حق العباد على الله قلت الله ورسوله أعلم قال فإن حق الله على العباد أن يعبدوه ولا يشركوا به شيئا وحق الله وحق العباد على الله ألا يعذب من لا يشرك به شيئا الحديث وأنه هو الحق ووعده ولقاؤه حق وكتابه حق ورسوله حق وأن الجنة حق وفي صحيحين وأن الجنة حق وأن النار حق وفي صحيحين عن عبادة بن الصامت رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وعلى آله وسلم من شهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله وأن عيسى عبد الله ورسوله وكلمته ألقاها إلى مريم وروح منه والجنة حق والنار حق أدخله الله الجنة على ما كان من العمل وأن الساعة حق آتية لا ريب فيها وأن الله يبعث من في القبور وأن المؤمنين يرون ربهم يوم القيامة لا يضامون في رؤيته كما يرى القمر ليلة البدر هذه عقيدتنا آمنا بالله ربا ومدبرا ومصرفا لأمور الخلق ومربيا لجميعهم بنعمه الظاهرة والباطنة وأنه يحيي ويميت وهو حي دائم لا يموت بيده مقاليد الأمور وهو على كل شيء قدير وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وعلى آله وسلم نبيا ورسولا ونؤمن بملائكة الرحمن وأنهم عباد مكرمون لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون ونؤمن برسل الله وكتبه الصادقة إيمانا مجملا كما ورد في القرآن والسنة قال الله سبحانه وتعالى فآمنوا بالله ورسله وإن تؤمنوا وتتقوا فلكم أجر عظيم وقال سبحانه آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله إلى غير ذلك ونؤمن بالبعث بعد الموت وأنه حق لا ريب فيه لقوله سبحانه وتعالى ذلك بأن الله هو الحق وأنه يحيي, وي... وأنه يحيي الموتى وأنه على كل شيء قدير وأن الساعة آتية لا ريب فيها وأن الله يبعث من في القبور وقال تعالى زعم الذين كفروا أن لا يبعثوا قل بلى وربي لتبعثن ثم لتنبؤن بما عملتم وذلك على الله يسير ونؤمن بالقدر خيره وشره حلوه ومره وأنه يقع بقضاء الله وتقديره له لقوله سبحانه وتعالى inna kulla shay'in khalaqnahu biqadar ọpẹ́ ni fún Ọlọ́run ọba àyìn Ọlọ́run ọba ilé kíọlá ọba náà ni ọba tí ọpẹ́ tọ́ sí àwa ni olùrànlọ́wọ́ àtọrọ àforíjì níbi gbogbo àwọn ẹ̀ṣẹ̀ wa àwa Ọlọ́run ọba ilé kíọlá ni olùtọ́sọ́nà lórí gbogbo àwọn àlámọ̀rí wa pátá sáde Ọlọ́run ọba kó níbi gbogbo aburú ẹ̀mí wa àti àwọn ẹ̀ṣẹ̀ burúkú tó ń tọwọ́ wa jáde ẹni tí Ọlọ́run ọba bá fi mọ̀nà òun náà ló mọ̀nà kò sẹ́dá kan tó lè nù lẹ́yìn Ọlọ́run ọba ẹni tọ́lọ́run ọba ilé kíọlá ọba ti fi mọ̀nà olùsìnà ni kò sẹ́dá kan tó fi mọ̀nà lẹ́yìn Ọlọ́run ọba ilé kíọlá mo jẹ́rìí pé kò sí ẹni tí ìjọsìn tọ́sí lódodo ló ti tọ́ àfi Allah subhanahu wa ta'ala ọ̀kan ṣoṣo ni kò sórogún fún kò sẹ́gbẹ̀rà fún kò sáfiwé fún kò sì sí àtijọ́ kò sí irúfọ́ lọ́wọ́ ọba ìlẹ̀kẹ́ ọlá mo jẹ́rìí pé dáadájú anabi wa Muhammad sallallahu alayhi wa sallam aṣáájú wa ni ẹni rere ni ẹni dáadáa ni anabi yìí ẹrú ọlọ́wọ́ bá ní í ṣe òjíṣẹ́ rẹ̀ ní í ṣe ọlọ́wọ́ bá wa kẹ́ anabi àwọn aráalé rẹ̀ bá wa kẹ́ wọn àwọn sọ̀hábà wọ́n ti dúró lórí ìgbàgbọ́ náà tí wọ́n fi kú gbogbo àwọn tó ti kọ́ tó wájú olùtẹ̀lé lánàá wọn pẹ̀lú dáadáa ọlọ́run dákun bá ní kẹ́ gbogbo wọn ọlọ́run dákun kémi àtẹnìkọ́ káwá pẹ̀lú wọn ṣe wá ní olùtẹ̀lé lórí ìlànà wọn ọlọ́run ọba ló tóbi jùlọ o ọlọ́run ọba ló tóbi jùlọ kò sí ẹnìkan tí ìjọ ti tán sí lódodo àti lótìtọ́ àti lódodo bí kì í bá ti ọlọ́run ọba ọ̀kan ṣoṣo náà ọlọ́run tóbi jùlọ lórí gbogbo àwọn ẹ̀dá tó dá ọlọ́run tóbi jùlọ ọpẹ́ ahọ́n ọpẹ́ gbogbo oríkèéríkèé ara wa àti ọpẹ́ gbogbo àwọn dúkìá tọ́lọ́wọ́n ọba ìlékè ọlá jogún fún wa láwọn dúkìá tá a máa ná sójú ọ̀nà ọlọ́wọ́n ọba ìlékè ọlá gbogbo ọpẹ́ ìtọ́lọ́wọ́n ọba ní í ṣe àlùkòmọ́ Islam oríire fún wa o lórí dáadáa tọ́lọ́wọ́n ọba ìlékè ọlá ṣe fún wa lórí pé àjọ bẹ̀rẹ̀ àwẹ̀ ọlọ́wọ́n ọba ìlékè ọlá sì ní ká parí àwẹ̀ náà bákan náà a tún bẹ̀rẹ̀ tàràwíhì wa láwọn náfìlà wa tá a ti ní oṣù Ramadan ọlọ́wọ́n ọba ìlékè ọlá ní kí ìparí rẹ̀ kó tó sojú èmi àtẹnìkọ̀ọ̀kan wa mélòó mélòó ni òjò tó ti rọ̀ sílẹ̀ ti fa mu. àwọn kalajọ páàzọ jọ bẹ̀rẹ̀ oṣù Ramadan ṣùgbọ́n gbà tó di sàhúrù alákọ̀ọ́kọ́ ọlọ́run ọba ìlẹ́kẹ́ láti fi kún wọn sọ́dọ̀ a gba àwẹ̀ Ramadan pẹ̀lú àwọn kan tá a jọ gba ìlàta rẹ̀ àwọn míì àjọgbá ìdajì rẹ̀ àwọn míì àjọgbá ìlàtẹ ẹlẹ́ẹ̀kejì ìlàtẹ ẹlẹ́ẹ̀kẹta ọbáwọn míì láyé kódà àjọpalẹ̀ kòkò kẹ̀kẹ́ ìwípé láàárọ̀ yìí ọjọ́ ọdún lọ́jẹ́ fún wa nígbà tí aláṣẹ wa Sultan Said tí wọ́n ti kéde kọ́lọ́nkọ́ ẹlòmíì máa jí sínú àlùkìyàmọ àti ẹmọ ni ẹlòmíì jí sínú gbèkùn ẹlòmíì sì jí sínú àárẹ̀ Ọlọ́run ọba tó ṣe báyìí fún wa ọpẹ́ ní fọ́lọ́run ọba lórí dáadáa tó ṣe fún wa alùpùpù Islam ẹjẹ ká lọ mọ̀ yìí pé dájúdájú ọdún nínú òfin ẹ̀sìn Ọlọ́run ọba ìlẹkẹ ọlá ní tó tóbi ni tó sì dá ní ìjọ títí ni Ọlọ́run ọba ìlẹkẹ ọlá ti ṣe ọdún ní gbàgede kan tó fẹ̀ dáadáa ètò ṣe pé gbogbo ẹ̀mí olùgbàgbọ́ òdodo yóò máa dunnú yóò sì máa yọ̀ tẹ̀tẹ̀ pẹ̀lú tọ́lọ́run ọba ìlẹkẹ ọlá ti fún nínú àwọn ìdẹ̀ra látara kò ń gẹ́tọ́ ọlọ́run ọba ìlékè láfi ṣe láti tẹ̀lé ọlọ́run ọba ìlékè ọlá àti ìṣe alápáǹtètè lórí àwọn iṣẹ́ olóore ọlọ́ntì ọlá rẹ̀ gajù lọ́sọ̀fọ́n nẹ́bí sallallahu alaihi wasallam nínú suratu Yunus ayé ẹlẹ́ẹ̀kejì ní ọgọ́ta ọlọ́ni kò lè rí anẹ́bí sọ fún ọ pé bifadlillah pẹ̀lú ọlá ọlọ́run ọba ìlékè ọlá tí ṣe Islam wa bi rahmatihi àti ìkẹ́ rẹ̀ tí ṣe anẹ́bí sallallahu tí olùgbàgbọ́ òdodo fi máa yọ tẹ̀tẹ̀ tí ó fi máa dunnú huwa khayrun mimma yajma'un eléyìí ti lórí ju gbogbo nǹkan kó dọ̀la yìí lọ. àlèkùnmọ́ islam ẹ jẹ́ apáyọ ọlọ́wọ́n ọba ilé kí ọlá ká máa tẹ̀lé ọlọ́wọ́n ọba ká lè jèrè á ti sórí ire láyé àti ní àlùkìyàmà ká lọ́wọ́ mà kọ́lọ́wọ́n ọba kọ́kẹ́ gbogbo wa wípé nu tó pa dandan tó sì pàtàkì tó bá bàrà púpọ̀ tó yẹ ká ṣe àmójútó rẹ̀ òun náà ní kí muhammad sallallahu alayhi wa sallam eléyìí sì ní ìpìlẹ̀ ẹ̀sìn muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bó ti fi rinlẹ̀ fún wa nínú hadithi jibril alayhi salatu wa salam nígbà tó wá bá anabi sallam ti béèrè lọ́wọ́ rẹ̀ nípa ètí ń jẹ́ islam àti iman àti ihsan eléyìí ó ti yé gbogbo wa lọ́pọ̀lọpọ̀ tá a ti ń bá nínú àwọn tíra hadith gbogbo àtàjẹ́ mùsùlùmí kálọ̀ mọ̀ yí pé ọ̀pá dandan fún wa láti mọ àwọn nǹkan tá a kà síwájú yìí eléyìí ni àdìsọ́kàn àwọn ìjọ tí ó là nínú ìjọ mẹ́tàléní àádọ́rin tánibí sallallahu alaihi wasallam sọ̀pálì ìwúmọ̀ ìṣẹ́ yóò pín sí ànábì ní gbogbo wọn iná ni wọ́n lọ àfẹ́yọ kan ṣoṣo ẹyọ kan ṣoṣo yìí wá lè tí ọlà kù níbi ìyá Ọlọ́run kọlọrun kó sèmi àtẹnìkọ̀ọ̀kan wa ní olóríire tí ó wà nínú ìjọ kan ṣoṣo tó ti pé ọlà yìí àdìsọ́kàn yìí sì ni àdìsọ́kàn ahlu sunna wal jamaa àwọn tí wọ́n gbárí jọ lórí sunna anabiwa muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n sì ń ṣiṣẹ́ lábẹ́ àti sunna anabiwa muhammad sallallahu alayhi wa sallam ọwọ́ apàdàdàlẹ́wà lórí gbogbo àwọn tá a jẹ́ mùsùlùmí ká lọ kọ́ àkídà àdìsọ́kàn ahlu sunna yìí ká máa fi bá àwọn ọmọ wa ká fi bá àwọn ìyàwó wa ká fi bá àwọn mọ̀lẹ́bí wa àwọn ará wa àwọn yíkan wa bákan náà gbogbo àwọn àwùjọ wa kárí pa fi ń rè wọn ká sì fún wọn ní àlàyé tó kún wọn tó kúnná ní orí rẹ̀ bákan náà ká sì rí i pé gbogbo ohun dálé lórí ló ń kálukú wa gbà ká sì nígbàgbọ́ sí i gẹ́gẹ́ bí àwọn ẹni rè síwájú gẹ́gẹ́ bí wọ́n ṣe nígbàgbọ́ sí i bákan náà bí àwọn tí wọ́n tún dé lẹ́yìn wọn báwọn náà tún ṣe tẹ́wọ́ gbà lọ́wọ́ wọn pẹ̀lú ìyọ́nú àti ìgbàwọlé ọlọ́run tí ọlá rẹ̀ ga jùlọ ọmọ sòdodo nígbà tọ́lọ́wọ́n bá ilé kí ọlá ń sọ fún wa nípa ìṣesí wọn tó sì ń ròyìn fún wa nípa ìsí àfọmọ́ wọn àti àdúrà wọn fún ọlọ́wọ́n ọba ìlékè ọlá pẹ̀lú gbọ́dọ̀ tí ọlọ́wọ́n ọba ìlékè ọlá sọ wípé àwọn wọ̀nyí tí wọ́n sọ ní bẹ́ẹ̀ rọ̀bánà ẹlẹ́dàá wa amanna bima anzal anígbàgbọ́ ti ń tọ́ sọ̀kalẹ̀ wattaba'na ar-rasul a sì tẹ̀lé òjíṣẹ́ bó ṣe tọ́ bó ṣe yẹ faktubna ma'a shahidin dẹ́kun bọ̀ wá inú àwọn tó ṣe pé ó jẹ́rìí bẹ́ẹ̀ òun náà ní ká nígbàgbọ́ sí ọlọ́run pẹ̀lú pásá ọmọ ìjọsìn fún ọlọ́run ọba ìlékiọlá pẹ̀lú ntọ́lọ́run ọba ìlékiọlá ṣe lófin fún wa kì í ti pẹ̀lú ìfẹ́ nu wa ṣe mọ̀ pé nínú àwọn òwe tó yẹ ká máa yẹ̀wò dáadáa nílẹ̀ yorùbá òun náà ní bí a ṣe máa ń sọ lọ́pọ̀lọpọ̀ wípé bó ti wu ni òun náà lè yàn ṣèmọ̀ lè yàn ṣùgbọ́n àmọ́ sọ fún wa pé ìmọ̀lẹ́ kọ́ ọba ìlékiọlá islam òun lọ́wọ́ ọba ní àwa ṣe láyé tí wọ́n bá ṣe ìmọ̀lẹ́ rẹ bó ṣe wù ọ́ wàláhì ọ̀rọ̀ nǹkan kò ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n torí pé ọba tó ní islam ó fi òfin sí ọba tó ní islam ó fi òǹdè ọlọ́run ọba ìlékè ọlá fi dé ọlọ́run ọba ìlékè ọlá ó sì ní kọ́ ọ̀wọ́n kún lòun fẹ́ ìwọ sọ pé ìwọ ò ní wọn kún ọlọ́run sí lòun ò ní gbà láàbọ̀ tààlẹ́ ní tá a fẹ́ gbé sẹ́nà fún nígbà tọ́lọ́run ọba ìlékè ọlá bá ti lòun ò ní gbà láàbọ̀ táwa sí làwọn ò ní wọn kún fọlọ́run gbogbo àtàjẹ́ àlìkún mà ọlọ́run tí ọlá rẹ̀ ga jùlọ sọ ó ní pé pàápàá ti gbé dìde nínú gbogbo ìjọ kọ̀ọ̀kan òjíṣẹ́ nípa wọn láti pé ẹ máa sin lọ́hùn ẹ sì jìnnà sí gbogbo tọ́gùd ìtìjẹ́ tọ́gùd ó ní gbogbo táwọn èèyàn bá ti ń sìn lẹ́yìn ọlọ́run ọba ìlẹ́kẹ̀ ọlá kìbá jẹ́ màláíkà kìbá jẹ́ àlìjànú kìbá jẹ́ àfáà kan kìbá jẹ́ wòlíì kan kìbá jẹ́ òkúta kìbá jẹ́ odò kìbá jẹ́ gi kìbá jẹ́ gbogbo yòówù táwọn èèyàn jọ sí fún lẹ́yìn ọlọ́run ọba ṣẹ̀tọ́n olólórí wọn bákan náà àwọn sáhárà àwọn òpìdán nínú àwọn tọ̀wàgì òun náà ni wọ́n wà gbogbo ẹni tí mọ́ra bóun mọ ìmọ̀ kọ̀kọ̀ bọ́yá ń lo tẹ̀sùbá kan ni bóyá omi kan ní ń lò ni bóyá yèpẹ̀ kan ní ń lò ni bóyá tiẹ̀ lóhùn ti jẹ àjẹsára rẹ̀ ni tàbá tẹ̀lé ó kan ní ń wò gbogbo àwọn tí wọ́n bá ń sọ pé àwọn ọmọ tó lè ṣẹlẹ̀ lọ́la nínú àwọn tọ̀wá gíì òun náà àwọn wọ̀nyí wà ọlọ́run ti jìpàṣẹ fún wa yí àwọn òjíṣẹ́ sọ pé ẹ jìnà sí gbogbo ń jẹ́ lẹ́yìn anabi wa muhammad sallallahu alayhi wa sallam ní ọjọ́ kan anabi sallallahu alayhi wa sallam bá sọ fún mi pé rẹ muaz sọ ọmọ ẹ̀tọ́ ọlọ́run ọba lọ́dọ̀ àwọn ẹrú rẹ̀ sọ sìmì àwọn ẹrú lọ́dọ̀ ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá mo ní ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ lọ́mọ anabi sallallahu alayhi wa sallam sọ pé ìtọ́nà ọba lẹ́tọ̀ sí lọ́dọ̀ àwọn ẹrú rẹ̀ òun náà ní wípé kí wọ́n máa sin ọlọ́run ọba náà kún sí máa morogún pẹ̀lú rẹ̀ bákan náà ìyẹn ẹrú tí wọ́n sì ní lọ́dọ̀ ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá òun náà ni kí ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá má fìyà jẹ gbogbo ẹni tí ọba morogún pẹ̀lú rẹ̀ ajẹ́ pé ìmorogún ẹ̀rọ ọlọ́run ní tó burú jáì ni o bákan náà a tún wá nígbàgbọ́ yí pé dájúdájú àdéhùn ọlọ́run ọba ìyọ́bọ̀ òdodo ni àdéhùn rẹ̀ òdodo ni pípàdé ọlọ́run tá a pàdé ọlọ́run òdodo ni tírà rẹ̀ òdodo ni òjíṣẹ́ rẹ̀ òdodo ni àlìjẹ́nà àtiná òdodo ni gẹ́gẹ́ bó ti wá nu hadith àfàwọn àgbáyé ọmọ sọ́ọ̀mì tí ọlọ́run bá ní yọ́nú sí wọn wọ́n ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ pé ẹni tó bá jẹ́rìí pé kò sí ẹni tí ìjọsìn tọ́sí lódodo àti ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá bákan náà tó gbà pé kò sórogún fún ọ̀kan ṣoṣo ni kò sẹ́gbẹ̀rà fún un dádájú Muhammad sallam tó gbà pé ẹrú sí ọlọ́run òjíṣẹ́ ọlọ́run ni tó gbà pé pé ànábì wa Ìsá ẹrú ọlọ́run ọba ni òjíṣẹ́ rẹ̀ ni àti pé gbólóhùn rẹ̀ ọlọ́run ọba ìlẹ́kẹ̀ ọlá lọ́mú bá Mariam àti ẹ̀mí kan látọ̀dọ̀ rẹ̀ ọgbà pé àlìjọ́nà àti iná òdodo ni ọlọ́run ọba ìlẹ́kẹ̀ olófinró ẹni bẹ́ẹ̀ sínú àlìjọ́nà lórí ìpè ìpele àti pèkele àti òdiwọ̀n tó bá wà nínú iṣẹ́ kálọ̀ gbà wípé àsìkò àlìkíyàmà òdodo ni àlìkíyàmà ó ṣẹlẹ̀ o kò sì sí iyèméjì nínú rẹ̀ gbogbo ti bẹnu sáré pátá lọ́lọ́run ọba ìlẹ́kẹ̀ ọlọ́gbẹ̀dìde gbogbo olùgbàgbọ́ òdodo àtúmọ̀ nígbàgbọ́ wípé àárí ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó bá dijọ́ a nídìí fún funfun a sì ní máa nàgà kó tó di báàrí ọlọ́run ọba gẹ́gẹ́ bí èmi àtẹnìkọ̀ọ̀kan wa bá a dé ń rí òṣùpá ọjọ́ kẹrìnlá táàdì fún funfun tẹ́nì kò sí pé fóun bẹ́ẹ̀ kẹ́mi náà orí tèmi bá a dé ń rí nípètètè bẹ́ẹ̀ náà láàrin ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá nípẹ̀lẹ́kùtù tọba di àlùkèyàmà ṣùgbọ́n láì gbàgbọ́ ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá sọ fún wa nípa tí wọ́n pé kalla innahum an rabbihim yawma idhin lamahjubun wọ́n kọ́ dí àwọn wọ̀nyẹn wọn ò ní rí ẹlẹ́dàá wa tọba jíjọ́ gbèdé eléyìí ni àdìsọ́kàn wa o anígbàgbọ́ sí ọlọ́run ní ọba kóun ní ṣe gbogbo ètò ayé wa òun náà sì lọ́ba tó dá wa títí rè wá pẹ̀lú gbogbo àwọn ìkẹ́ tó hàn àti tọ́pamọ́ òní sì ń yé ẹ̀dá òun náà ní sì ń tún pa ẹ̀dá alààyè gbére òun náà ni ọlọ́run ọba ìlẹ́kẹ̀ ọlá òun náà sì ni ìjọsìn tọ́sí lódodo tí ò sí nǹkan míì tí kò sẹ́ni kankan tí ìjọsìn tọ́sí yàtọ̀ sí ọlọ́run ọba ìlẹ́kẹ̀ ọlá bákan náà àgbà pé Islam ẹ̀sìn ọlọ́run ọba ni ẹ̀sìn wa nìyẹn Muhammad sallallahu alayhi wa sallam ànábì wa ni òjíṣẹ́ wa ni anígbàgbọ́ tí wọn màláíkà bọ́lọ́wọ́n ọba ìlékè ọlá ní àwọn màláíkà àwọn tó ṣe wípé àwọn ni òjíṣẹ́ ọlọ́wọ́n ọba ìlékè ọlá tọ́lọ́wọ́n ọba ìlékè ọlá ń fi àwọn iṣẹ́ kọ̀ọ̀kan tó gbélé wọn lọ́tò fi rán àwọn màláíkà yìí wọ́n yẹ ṣe ọlọ́wọ́n ọba ìlékè ọlá níbi àṣẹ tọ́lọ́wọ́n bá bá pa wọn gbogbo tọ́lọ́wọ́n bá bá ní fún ṣe òun náà ni wọ́n ń ṣe. a nígbàgbọ́ ibi ọlọ́wọ́n ọba ìlékè ọlá ọ̀rọ̀ àwọn òjíṣẹ́ bákan náà ó tún sọ àwọn tíra kalẹ̀ àwọn tíra tó ti gbáwájú a nígbàgbọ́ sí gbogbo ẹ̀ ní àpapọ̀ ládìlú bákan náà a sì tún mọ nígbàgbọ́ ní ká máa ń gbogbo yí pé àwọn tíra tó ti wá síwájú yẹn àwọn tọ́lọ̀ wọn bá ilé kí ọlá sọ̀kalẹ̀ fún wọn ti tọwọ́ bọ̀ wọn ti pálójú dà wọn ti ti yí ipò wò ní bó ṣe wà látọ̀dọ̀ ọlọ́wọ́n ọba ilé kí ọlá alukur'an karim ó ti sọ eléyìí fún wa bẹ́ẹ̀ náà ni sunna nígbà muhammad sallallahu alayhi wa sallam ó sọ eléyìí fún wa ọlọ́wọ́n ọba ilé kí ọlá sọ fún wa ó ní fa aminu billahi wa rasuli ẹni gbàgbọ́ sí ọlọ́wọ́n àti òjíṣẹ́ rẹ̀ wa in tu'minu tẹ́ bá ti gbàgbọ́ wa tattaqu tẹ́ ẹ wá páyọ̀ ọlọ́run falakum ajrun azim ẹ̀ka tó tóbi bẹ̀ fún yín bákan náà ọlọ́run ọba ilé ọlá tó sọ fún wa náà ayàtọ̀ gbẹ̀yìn nínú suratul Baqara nípa wípé anabi sallallahu alaihi wasallam òjíṣẹ́ onígbàgbọ́ pẹ̀lú tọ́lá ọba ìlẹ́kẹ́ lásọ̀kalẹ̀ sí látọ̀dọ̀ ẹlẹ́dàá rẹ̀ àti àwọn olùgbàgbọ́ òdodo oníkálukú wọn ni wọ́n nígbàgbọ́ sí ọlọ́run àti àwọn mọ̀lẹ́kà àti àwọn tírà àti àwọn òjíṣẹ́ a sì ní fi ìyàtọ̀ òǹpìyà sáàní kankan nínú gbogbo àwọn òjíṣẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àyà tí ń bẹ nínú Al-Qur'an a nígbàgbọ́ sí ọjọ́ ìgbéǹde lẹ́yìn ikú pé ìgbéǹde ń ni o kò sí èméjì kankan nínú rẹ̀ ìwọ tó ń gbé náà láì náà láì níjọ́ kan yọ padà ọ̀ya tètè múra sí iṣẹ́ olóore torí lọ́pọ̀lọpọ̀ láàmú sọ pé kọ́lọ́n kó jẹ́ kí ikú ọ̀ka iṣẹ́ rere máa wá lọ́wọ́ máa bíra rẹ̀ wípé iṣẹ́ iṣẹ́ rere ni wọ́n ń ṣe lọ́wọ́ lásìkò tó ń fẹ́ kí ikú ọ̀ka iṣẹ́ rere máa lọ́wọ́ tó ti jẹ́ pé ọba ti iṣẹ́ rere padà sí di iṣẹ́ rere bákan náà ọlọ́run bá ti ọlá rẹ̀ ga jùlọ ó fi léèrè ilẹ̀ fún wa náà nínú alukur'an kẹrin ọlọ́run ní àsìkò ó ń bọ̀ wá o kò sí èméjì kankan nínú rẹ̀ ọlọ́run gbogbo oore rẹ̀ àti aburú rẹ̀ èyí tó dùn àti èyí tó korò á sì gbà pé yọọ máa ṣẹlẹ̀ pẹ̀lú àkọsílẹ̀ Ọlọ́run ọba ìlẹkẹ ọlá àti ìpè gbùgbùtọ Ọlọ́run ọba ìlẹkẹ ọlá ti ṣe fún un gbólóhùn Ọlọ́run ọba ìlẹkẹ ọlá tọlọ sọ yìí pé dájúdájú àwa gbogbo nǹkan pátá àti dá pẹ̀lú ìpè gbùgbù àti kádàrá gbogbo eléyìí yóò sì máa lọ àwọn kádàrá yìí yóò máa lọ pẹ̀lú mọ Ọlọ́run ọba ìlẹkẹ ọlá tí ọlọ́run ọba ìlékè àti ìlàlàáfíà àti àìlera àtìgbà tó ṣe pé àárí ọ̀dá àtìgbà tá a rí òjò tí gbogbo nǹkan ti gbẹdẹmukẹ àtòore àtàbúrú àtòríire àtòrí ibú àtìsẹ̀mí àtikú gbogbo ẹ̀ pátá ó ti wà nínú àkọsílẹ̀ ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá bákan náà tó nígbàgbọ́ pé ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ ní àwọn orúkọ tó ga ó sì ní àwọn ìròyìn tó ga bákan náà ọlọ́run ìlẹ̀kẹ́ ọlá kò sì ṣe déédéé kan nínú gbogbo àwọn ẹ̀dá rẹ̀ kò sí nǹkan kan tọ́jú ọlọ́run ìlẹ̀kẹ́ ọlá olùgbọ́rọ̀ ni ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá bákan náà olùrí òun ìlẹ̀kẹ́ ọlá kò sẹ́ni kankan tó tó bá ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlájókọ nínú gbogbo ẹ̀dá rẹ̀ gẹ́gẹ́ bọ́ ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá sọ pé hal ta'lamu lahu samiyya ǹjọ́ wọ́n mọ̀ ti ẹ̀rí àbó ti ẹ̀rí gbọ́rí ẹnìkan tó jẹ́ pé ó lè bá ọba ìlẹ́kẹ́ ọlá du orúkọ rẹ̀ tí sì máa bá ọba ni ọlọ́run sọ ló ti tọ́ wòye sí ẹ̀dá kankan nínú ẹ̀dọ́ ọlọ́run ọba ìlẹ́kẹ́ọ́lá ọ̀dọ́ náà ló ti bẹ̀rẹ̀ ọ̀dọ́ náà ọba ìlẹ́kẹ́ọ́lá náà ni ó tún parí sí eléyìí á ní gbàgbọ́ síbẹ̀ á sì gbàgbé Al-Qur'anil Karim nígbà tí a bá ń kà nínú àwọn sùhù ohun ẹni tí ń kà là ń gbọ́ ṣùgbọ́n tí wọ́n ń kà ọ̀rọ̀ ọlọ́run ọba ìlẹ́kẹ́ọ́lá ni ló fi jẹ́ pé nígbà tí a bá ń gbọ́ àwọn kẹ́sẹ́ẹ̀tì tá a máa ń gbọ́ táwọn àbá ka alukurani sínú rẹ̀ a máa sọ pé tọ̀ ohun tí mò ń gbọ́ yìí ohun ìmáàmù sùdẹ́ sí ni a ní sọ pé kurani tí wọ́n ń kà yẹn ohun ọlọ́run gangan ló ṣe kí ni lọ́ ń gbọ́ àìsọ bẹ́ẹ̀ o bí kò sí pọ́rọ̀ ọlọ́run ni wọ́n ń kà ṣùgbọ́n òun ẹni tí ń kà òun náà là kí ni òun là ń gbọ́ ọlọ́run ló ní apẹ́rẹ́ tọ́ga jùlọ ṣébà àwọn náà rí lọ́pọ̀lọpọ̀ tá a bá gbé iṣẹ́ kan tá a fi rán ẹ̀dá kan pé lọ sọ̀rọ̀ yìí nípa mi gba ẹnu mi sọ̀rọ̀ tó débi tí ó ti sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹni tó ní ọ̀rọ̀ ní sọ ṣùgbọ́n òun ta là ń gbọ́ ohun ẹni tí sọ̀rọ̀ òun ni òun náà là ń gbọ́ ọlọ́run lọ́wọ́ ni apẹ̀rẹ̀ tọ́ga jùlọ bí sọ ni ibi àti ṣe lọ. bákan náà gbogbo àti ajẹ́ olùgbàgbọ́ òdodo àbá àti ọ̀rọ̀ náà bá ní alukur'an karim a tún nígbàgbọ́ sí gbogbo tó gbé wá pátápátá tó sọ pé yóò ṣẹlẹ̀ nínú àwọn ọ̀rọ̀ ọ̀pọ̀ tó pamọ́ pẹ̀lú àwọn ìròyìn tó ń wá gẹ́gẹ́ bí ìdẹ̀ranú sáré àti ìyanu sáré fún olùgbàgbọ́ òdodo àti fẹ́ni tó jẹ́ aláìgbàgbọ́ ìpè gbogbo ilé ọ̀sẹ̀lẹ̀ tí tálíkì àmọ́ ọlọ́run ọba ìlẹ̀kẹ́ lọ́fìdé bákan náà nígbàgbọ́ pé ànábì ní àbàtà kan ètò ṣe pé àwọn àlùkùnmá rẹ̀ tí wọ́n jẹ́ ẹni rẹ̀ alùsùnà wal jamaa wọ́n lọ mu nínú rẹ̀ omi rẹ̀ ó funfun pin ju wàrà lọ ó sì dùn ju oyin lọ ẹni yóò tọ́ bá mu ẹ̀fà fèrè kan nínú rẹ̀ kò tún gbẹ̀ngbẹ̀ mọ́ láéláé agbàgbé afárá sírọ́ ti bẹ ọlọ́run ọba ìlékè ọlá nà á sórí jahannam onìkọ̀ọ̀kan máa kọjá lórí rẹ̀ ní òǹdíwọ̀n bí iṣẹ́ wọn bọ́ba ti wúlò sí bákan náà nígbà àkọ́kọ́ ìsìnkẹ́ ń bẹ tí anabi sallallahu alaihi wasallam tí ó sì pẹ́ sọ́bàdà al àkọ́kọ́ ẹni sọ́bàdà al-qiyama ó ọba ọba tó ṣe sáǹdì ọlọ́wọ́n ọba kọ́lọ́n kó fi èmi àtẹnìkọ̀ kan wà tẹ̀lé ojú ọ̀nà wọn gbogbo àti ajẹ́ olùgbàgbọ́ òdodo ẹ wá jẹ́ kábẹ́rù ọlọ́wọ́n ọba ìlékè ọlá lórí gbogbo àwọn nǹkan tí ń bẹ ní àrọ́ká wa nínú òfin ẹ̀sìn ọlọ́wọ́n ọba ìlékè ọlá òun náà ní pé òfin ẹ̀sìn ọlọ́wọ́n ọba ń fẹ́ kémi àtẹnìkọ̀ kan wa kájẹ́ rọ̀bà nìyín ẹni tí ọmọ sílọ̀ láàárọ̀ mọ̀dán nìyín mọ̀ jẹ́ ọmọ lónìí oṣù rọ̀mọ̀dán ẹ jẹ́ kí n ṣe olóore ó sì tó tẹ̀síwájú lẹ́yìn oṣù rọ̀mọ̀dán bákan náà gbogbo àwa tí a tún jẹ́ oníṣẹ́ ọwọ́ àwa tá a tún jẹ́ olówó ẹ̀já apáyọ̀ ọlọ́run ọba ìlékẹ́ ọlá lábẹ́ gbogbo àwọn nǹkan tọ́lọ́run ọba ìlékẹ́ ọlá gbé sábẹ́ ìkápá wa tá a mọ̀ àwa tá a jó oníṣẹ́ ọwọ́ ẹ má jẹ́ ká ṣe jàǹbá fún àwọn ènìyàn ìyìn tá a mọ̀ yí pé kò ní í tó nínú ètò ìdúnwẹ́gbélé wa lọ́wọ́ ẹ̀jẹ̀ àtàlàyé rẹ̀ dáadáa pé kò ní í tó ìyìn tó ṣe yí pé yóò tó yọ sẹ́kù ẹ̀jẹ̀ àtàlàyé fún ọkọ sẹ́kù nígbà tó bá sẹ́kù náà ẹ̀tún jẹ́ agbẹ̀ntọ́ sẹ́kù ẹ̀jẹ̀ ká lọ gbé bá wọn ń bá yẹn nu láwùjọ lọ́pọ̀lọpọ̀ lónìí táwọn rí ọ̀pọ̀lọpọ̀ àwa tó ti pé ajẹ́ oníṣẹ́ ọwọ́ tó yẹ pé ń tà ń lò tá a fi ń ṣe irinṣẹ́ wa òun náà ni òbí di irọ́ tẹ́lómi ò tún máa fi ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ yóò tún máa fi búra lórí rẹ̀ ìjà apáyọ ọlọ́run ọba ìlẹkẹ ọlá o gbogbo ń tọpamọ pátápátá sẹni tó gbéṣẹ́ fún wa ọhàn kedere sí ọlọ́run ọba tó ṣe kọdẹmí àtẹnìkọ̀ọ̀kan wa káwa máa rántí ọjọ́ yẹn ọjọ́ tó ṣe kí ọlọ́run ọba ìlẹkẹ ọlọgbẹ gbogbo adìde ìyìn tá à ń wò pọpamọ ti gbogbo ọpadà wá di gbangba ọjọ́ tọlọ́run ọba ìlẹkẹ lọsọ yìí pé yọọ mọ tó bẹlẹ sàrọ

ẹni tí ń jẹ́ pé ìbọ̀nú ni tiẹ̀ òun náà ọ̀rọ̀ jàtà gbogbo àwọn tí wọ́n hùwà burúkú tọ́nà ọba ìlíkẹ́ ọlọ́ọ̀fẹ́ yẹn ẹni tí ń tẹlẹ́dẹ̀ ẹni tí ń tajá ẹni tí ń tò gógóró gbogbo àwọn nǹkan burúkú yẹn ìdàpọ̀ ẹ̀jẹ̀ aṣọ́ra fún un bá a bá ń wòye pé owó wà nínú rẹ̀ adùn ayé lásán ni o wàláhì adùn ayé lásán ni yóò sì yẹ tọ́ba àdìjọ kan àwa tá a ti ń wo asọ̀fún ẹ má jẹ́ ká jin òṣùwọ̀n nídìí ẹ sì má jẹ́ ká máa fi ọlọ́run ọba búra nítorí ipá abẹ́ tajà ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ó ní ìrìnyàn mẹ́ta kan bẹ ọlọ́run ò ní bá wọn sọ̀rọ̀ tó bá dé kíyàmà ọlọ́run ò ní síjú àníwò wọn ọlọ́run ò sì ní fọ̀ wọn mọ́ ìyẹ́ ẹlẹ́tẹ̀ elérò ó sì máa jẹ tiwọn. alákọ̀ọ́kọ́ tí ànábì sallallahu alayhi wa sallam kọ́kọ́ dákọ ó ní alimusbilu ẹni tí ń wọ ọkùnrin tí ń wọ ìlọ́dì ọkùnrin mùsùlùmí ọ̀gbọ́dọ̀ tayọ òkè kókósẹ̀ rẹ̀ èyí tó bá ti lékún sí kókósẹ̀ sísàlẹ̀ inú nílà níbi sallallahu alaihi wasallam pé ẹwòyà mẹ́rin sálẹ̀ níbi sallallahu sọ pé bẹ fún ẹni tí ń wọ aṣọ lẹ̀ lọ́kùnrin bùbá ni tàbí ṣòkòtò tó fi dórí apá aṣọ ẹlòmíì débi èékánná ọwọ́ rẹ̀ báyìí òun náà ní apá àbùbá rẹ̀ ni ó dé aṣọ tí wọ́n ń wò tó ń pọ́n gẹ́gẹ́ tí wọ́n ní ọlọ́gẹ́sòkòtò ẹ̀kútọ́ ọkọ̀ tó gé wàláhì tó bá fayé lẹ̀ ẹni tó ti sílẹ̀ ó mú ọ̀bẹ yóò gé gbogbo tí wọn gbọn gẹgẹgẹgẹ báyìí ọkàn ìpè lẹ́yìn rẹ ẹsẹ ni wọn ti gé ẹlẹ́ẹ̀kejì àdéhùsọlá ní alimannan onírègùn àwa tá a tọrẹ tán tá a tún máa tẹrẹkún lórí ọrẹ tá a ṣe Ọlọ́run ò ní bá wa sọ̀rọ̀ lálùkìyàmà Ọlọ́run ní síjú anuworu ẹni bẹ́ẹ̀ Ọlọ́run sì ní pọ wọn má ìyẹlẹsẹ lérò ọmọ jẹ tiwọn ìyá mẹ́rin ẹlẹ́ẹ̀kẹta alimunfi kò tilẹ̀ àtàhù bilhali bilkaabi ẹni tí ń ta ọjà rẹ pẹ̀lú ìbúra rọ ilé ìpọlọdọ obìnrin ó ti pọ̀ lọ́dọ̀ àwọn ọmọ ìyá wa haúsá kọ́lọ́n kọ́tà ń kọ́tà àánú fún wa wàláhì wàláhì wàláhì ojú ẹlẹ́dàá rẹ̀ tó ojú ẹlẹ́dàá rẹ̀ tó sórí tí mo ní lórí rẹ̀ ojú épìnì lọ épìnì péré náà ni ọlọ́run wà bọ́ sọ́dọ̀ épìnì torí fúnra ara rẹ̀ ló ṣépè fún rẹ o ẹ dẹ́kun ẹ̀jẹ̀ àwọn báyà bàtà ọjà níye kan ká sọ pé iye tèmi fẹ́ ta tèmi lélẹ́yìí pàápín ẹ̀kọ́ ọmọ tètè rí ta ẹni tó fi ten naira ta kóhun ti ta tiẹ̀ nígbà tí wọ́n lérò two hundred naira lọ́fẹ́ fi ta òun ó ti ta ìmọ̀ye ìgbà tí ó sì ti rérè tọ́pọ̀ ẹjẹ́ á ṣèdẹ̀kùn kásì rọrùn ẹ jẹ́ kásì fúnra ara wa gbogbo àtàjọ mi ni ẹ jẹ́ apáyọ Ọlọ́run ọba ìlẹkẹlẹ ẹ jẹ́ àtàlájà àwọn ọkọ wa lábẹ́ àṣẹ tọ́lọ́wọ́n ọba ìlẹkẹlẹ àti tòjútẹ́ rẹ̀ gbogbo òbí tọ́lọ́wọ́n ọba ìlẹkẹlẹ àfi dè wá lábẹ́ àwọn ọkọ wa ẹ jákun torí tọ́lọ́ ẹ jẹ́ ká mójútó dáadáa ẹ sì jẹ́ ká tún mójútó àwọn ọmọ wa tọ́lọ́wọ́n ọba ìlẹkẹlẹ jogún fún wa lọ́kùnrin àti lóbìnrin pàápàá jùlọ àwọn ọmọ wa bìnrin a gbogbo àwọn ìṣesí wọ́n ń dọmọ àtẹ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ abirọ lónìí wọ́n dọmọ tí wọ́n ń sọ ọyàn gẹ̀gẹ̀ níwájú àwọn akọrin ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ lónìí wọ́n ń kùdí lọ́dọ̀ àwọn tó ti kí wọ́n jẹ́ akọrin ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ lónìí wọ́n ń bẹ lọ́dọ̀ àwọn tó ti kí wọ́n jẹ́ adáhunṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ lónìí wọ́n ti gbéra wọn sáwọn àsàlátù kan tí ò sí ẹsẹ̀ tí ò fẹsẹ̀ múlẹ̀ kankan nínú òfin ẹ̀sẹ̀ ọlọ́wọ́n ọba Ramadan àwọn obìnrin ó tún jáde wọ́n làwọn lọ sísọ òru kan tí wọ́n ní ìsọ òru yẹn wọ́n nínú Islam lọ́wà tó ti jẹ́ pé àwọn òkè rí lé inú Islam wọ́n wà tún fi ọkọ wọn lẹ̀ wọn ò ní dáná sàárì fọkọ fa inna lillahi wa inna ilayhi raji'un. wàhálà ẹ̀ báyọ̀ lọ anabi sallallahu alayhi wa sallam ó ti kó ya pé ìrun yín tẹ́ ẹ kí nínú ilé ó ló lóore jù é tó ti gbé ẹ lọ kí nínú mọ́sálásí lọ ṣùgbọ́n tẹ́ ẹ bá fẹ́ wá mọ́sálásí ò ní jẹ́ ti fìtínà àwọn ọkọ yín gbógun yín yọ̀ǹda ilé ìní sunna anabi muhammad sallallahu alayhi lẹ́yìn ìgbà pé ìrun tó wá pàtàkì jù ẹ̀sìn tí ọba sí ọkọ tó jẹ eléwọ tó jẹ ẹlẹtọ obìnrin yẹn tàbá tó jẹ eléwọ rẹ nu mọ̀lẹ́bí rẹ tí ọjọ́ pé wọn ò lè fẹ́ tí ò sí irú ẹni bẹ́ẹ̀ tí ó tẹ̀lé lọ hajj èkì ìdí ọ̀ràn yàn fún obìnrin bẹ́ẹ̀ ẹjẹ apáyọ Ọlọ́run ọba o gbogbo ata jẹ re ọmọ re ọmọ Ọlọ́run ọba ìlẹgbẹ lọkọta ló fún wa gbogbo ata jóbi náà lọkùnrin ẹjẹ akúnra wa lọ́wọ́ lórí báwọn ọmọ abọ́ nípa wípé zakatul fitiri lọ́pọ̀lọpọ̀ la ń sàlàyé fún wa anabi sallallahu alayhi wa alayhi wa sallam ó ti fi àlàyé púpọ̀ fún wa nípa rẹ̀ gẹ́gẹ́ bí àfàwọn abdullahi ọmọ umar radiyallahu ta'ala anhuma bí wọ́n ti gbà wá wọn ló jìṣẹ́ ọlọ́sọ̀ sọ́lá ń ṣe zakatul fitiri táwọn pè ní jáka ó ṣe ní ọ̀ranyàn lórí ọkùnrin obìnrin ọmọdé àti àgbàlagbà àti ẹrú àtọmọlábí nínú gbogbo ẹni tó jẹ́ mùsùlùmí yóò nínú tamuru yóò máa jẹ́ sọ́ọ̀rùn kan nínú bàbà tàbí àgbàdo tàbí mílíkì gbígbẹ tàbí zẹ̀bíb èso zẹ̀bíb àwọn olùmọ̀wá wọ́n ti jẹ́ kó gẹ́gẹ́ bí hadith wà látọ̀dọ̀ àfàwà Abu Sa'id al-Khudri radiyallahu wọ́n ní ni àṣẹ̀yìn ilé ló fi yé wa yí pé lónìí táwa wà yìí gẹ́gẹ́ bí àárọ̀ ìbò ṣe ní kí lọ fẹ́ ṣe ń gúgúrú ni èyí tó dáa jù nínú wa táwa gẹ́gẹ́ bí oúnjẹ ti sani sọlọ nsọlọ hadith abawo abdullahi ọmọ abbas radiyallahu ta'ala anhuma ipe kọjá tu'matan lil masakin kọjá oúnjẹ fáwọn aláìní káwá oúnjẹ bíi ìrẹsì bíi ẹ̀wà ọrọrùn ìyẹn fún èlùbọ́ bóyá yẹn fún tàgbàdo náà ni bíi gàrí gbogbo àwọn nǹkan wọ̀nyí ó sì wúlò nínú àwùjọ wa tó ṣe pé ó rọrùn fún wa ẹni tó bá fẹ́ fi támúrù náà yọ gbogbo àwọn nǹkan wọ̀nyí ó dáa ká ṣe kí ni o ká tètè máa gbìyànjú ẹni tó bá yọ síwájú kó tó di pa wá sí mùsọ́lá báyìí dàkátọ́ lọ́wọ́ tẹ̀wọ́ gbà nìyẹn ẹni bá yọ lẹ́yìn gbà yẹn sàárà lásán òun náà ló ṣe owó ògbé zakatul fitri owó ògbé zakatul fitri àwọn olùmọ̀ wọn ní pé zakatul fitri ìjọsìn kan ní tó fi ẹ̀sìn ọlọ́run ní ká hókun rẹ̀ ó sì síta fún wa tó bá ní kí ló gbé dání yẹn tó ń gbé lọ zakatul fitiri mi ni tá a lè sọ fáwọn èèyàn bẹ́ẹ̀ ìjọsìn tó fojú hàn ó ní zakatul fitiri wọ́n ní sùfẹ́ ìjọsìn tówó ìǹtọ́pamọ́ ni àkọ́kọ́ nìyẹn tí wọ́n fi yàtọ̀ síra wọn wọ́n lẹ́lẹ́kejì ni pé tá a bá sọ pé afẹ́ tó bá jẹ́ pé owó tọ́ka fi yọ zakatul fitiri ni wọ́n ní ìṣẹ̀lọ́ yẹ ká mú sọ́rùn kan báyìí tàbí mútu wa la bá fẹ́ mọ̀ fún wọn ká mọ̀ tìbọn one thousand tàbí ká tìbọn ní five five hundred tàbí two two hundred tàbí one hundred hundred naira ká mọ̀ tìbọn odeni, de ní ó de jì sẹ́yìn mọ̀ pé ńgbà tẹ́ ẹ̀ bẹ̀ ojú bàbá olówó yàn pé èló ni wọ́n ń ta báàgì ráìsì gangan oúnjẹ ni kò jẹ́ torí pé wọ́n ń bẹ lójú ayé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn tí wọ́n tálákà tí wọ́n tálákùúta wọ́n ń bẹ láyé ànábì sallam àwọn àṣàhábù sófà nǹkan tó ń bẹ lẹ́yìn mọ́sálásí tẹ́nìkan tó sì tó wọn ni ọlọ́run tó ṣèrọ̀rùn fáwa wàláhì ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ṣèrọ̀rùn wa tòun ti bẹ́ẹ̀ bó o ti ń bẹ láyà nẹ́bí tó sì wá jẹ́ sallallahu alaihi wasallam tẹ́ pé àwọn aláìní tó bùkátà ti ń bẹ oúnjẹ là nẹ́bí ni kó ṣe kí ni o ọjẹ fún wọn ẹ jẹ́ ká mójútó gbogbo àwọn kan wọ̀nyí ọlọ́run bala ń bẹ̀ kó sọ̀rọ̀ fún wa nínú àǹfààní tọ́lọ́run fún wa lónìí òun náà ni pé ọdún méjì ó pàdé papọ̀ fún wa ọdún ìtùnú báyìí tá a mọ̀ sí ọdún ìtùnú àwẹ̀ àti ọdún ọ̀sẹ̀ tá à ń ṣe tẹ́lẹ̀ sí ọjọ́ jùmọ̀ nínú òfin ànẹ́bí sallallahu ni pé tá a bá wá sí mùsọ́lá báyìí ẹni tọ́lọ́ ń bá rí i pé wíwá yẹn yóò tún fẹ́ jẹ́ ìnira kan bóun kò fi sílẹ̀ ṣùgbọ́n Ànábì sallallahu alaihi wasallam sọ pé àwa ń tiwa o àwọ̀ wà á pa méjèèjì papọ̀ sallallahu alaihi wasallam ẹni tí ó wa wá ní wá yóò jẹ́ pé ẹni tó ṣe é gbé ètò mọ́sálásí ọ̀kan ìmáàmù ó ti dọ̀rọ̀ yẹn kọ́ lọ ọ̀dọ̀ ọ̀ràn yẹn lórí ìmáàmù kó wọn lọ torí tí ó bá lọ àwọn tí wọ́n fẹ́ wá ta ni ó ti sọ láti fún wọn àwọn tí wọ́n mójútó ètò mọ́sálásí tí gbogbo ètò júmọ̀ ó fi tó irú wọn náà ó ṣe kí ni o ọ̀pá dandan lórí wọn kí wọ́n wá kí gbogbo ètò júmọ̀ náà kò fi já sí rọrùn gbogbo ata ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá tá a bá ń kúrò ní mùsọ́lá wa àti gbogbo àwọn àyè tá a máa lọ ẹ̀jẹ̀ a máa lọ ní pẹ̀lẹ́ kùtù àwa tá a gun nǹkan ọ̀gùn pẹ̀lẹ́ dọwọ́ wa o gbogbo àtàrin náà ẹ má jẹ́ afara ọlọ́lẹ́ méjì mẹ́ta mẹ́rin láwa náà sí títì ẹ̀jẹ̀ á sí ẹ̀gbẹ̀ẹ̀gbẹ́ ẹ̀gbẹ̀ẹ̀gbẹ́ ni kẹ́jẹ́ ká bọ́ sí ẹ dákun ọjọ́ jíjẹ lónìí ọjọ́ mímu lélẹ́yìí bákan náà ọjọ́ ọ̀rántí Ọlọ́run ni ẹ má jẹ́ àjẹjẹ kújẹ o ti ti gbó sílẹ̀ tẹ́lẹ̀ má padà sí ìdìbò ma o o ti mutí tẹ́lẹ̀ o ti pátì dákun má padà sí ìdì ọtí ma oúnjẹ olóúnjẹ tó gbé kalẹ̀ má lọ ká ìlùbọ̀ elélùbọ̀ o wọ́n ti ráìsì oníráìsì pé oúnjẹ tó dáa ni ẹja jẹ ẹ mọ̀ jẹ́ ajẹ́jẹkújẹ mọ̀ jẹ́ lédè mọ̀ jẹ́ ajá gbogbo tọ́nà ọ̀fẹ́ ẹja jìnà sí i káàsì jìnà sọ́tì àti gbogbo àwọn ìran rẹ̀ ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ọ̀fẹ́ kémi àtẹnìkọ̀ kan wa kásìrú eléyìí gbogbo wa lárọ̀ lọ́tún lọ́sí wa kí ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá kó túnbọ̀ ṣàánú fẹ́mi àtẹnìkọ̀ kan lẹ́yìn oṣù Ramadan anabi sọlá ń sọ̀rọ̀ títú shawal kọlọ́n kó fún wa lọ́wọ́ lórí rẹ̀ kágbà àbí ọlọ́run ọba nínú ọlá rẹ̀ àtagbára rẹ̀ àtògbó rẹ̀ ọba tó ṣe ọdún ìnirọ̀rùn fún ọlọ́run dákun ṣe ní oríire fẹ́mi àtẹnìkọ̀ kan wa gbogbo jíjẹ mọ́rọ̀rùn àti dáadáa ọlọ́run dákun ṣe fẹ́mi àtẹnìkọ̀ kan wa oríire ayé àti tàlìkíyàmà ọlọ́run dákun ṣe fẹ́mi àtẹnìkọ̀ wa rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa